ọmọ àlè nílé òkúta gidi jẹlílì ọmọ àlè nílé òkúta gidi ọmọ àlè nílé òkúta gidi ayé ẹ wá wo jẹlílì ọmọkọmọ ní ọmọ àlè nílé òkúta gidi wọ́n gbé ẹ wá fọ́kọ òsì balẹ̀ wọn jẹ́ ọmọ àlè nílé òkúta gidi ọ̀tá ọlọ́run ni tó dìnà mọ́ òdodo ọmọ àlè nílé òkúta gidi alọ́ta ọlọ́run ni tó dìnà mọ́ òdodo ọmọ àlè nílé òkúta gidi ẹni rere làmòkúta gidi o ẹni rere lòkúta gidi òwọlé wọn sì balẹ̀ wọn jẹ́ ọmọ àlè nílé òkúta gidi alọ́ ọmọ àlè nílé òkúta gidi o ọmọ àlè nílé òkúta gidi jẹ̀lílì ó ń gbógun tòdodo ó sì tún ń dunnú ọmọ àlè nílé òkúta dídí ìbínú ọlọ́run ó ti dé bá ẹnẹ ọmọ àlè nílé òkúta gidi alọ́mọ àlè nílé òkúta gidi o ọmọ àlè nílé òkúta gidi láwa ní orí rẹ kò má nítumọ̀ ọmọ àlè nílé òkúta gidi inú gbàrẹ àṣetíṣetẹsìn ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi jẹlílì ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi o ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi o ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi. ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi ọmọ àlẹ nílẹ̀ òkúta gidi ayé ẹ wá ọmọ àlè nílé Ògúntagídí ọmọ àlè nílé Ògúntagídí Jẹ̀lílì ọmọ àlè nílé Ògúntagídí ọmọ àlè nílé Ògúntagídí ayé ẹ wá wo Jẹ̀lílì ọmọ kọ́mọ ní ọmọ àlè nílé Ògúntagídí wọ́n gbé ẹ̀ wá fọ́kàn òsì balẹ̀ wọn jẹ́ ọmọ àlè nílé Ògúntagídí ọ̀tá ọlọ́run ni tó jìnnà sódodo ọmọ àlè nílé òkúta gidi àlọ́tà ọlọ́run ni tó jìnnà sódodo ọmọ àlè nílé òkúta gidi ẹni rere lámòkúta gidi ẹni rere lòkúta gidi jẹ̀lílì ọwọ́lé wọn ó sì balẹ̀ wọn jẹ́ ọmọ àlè nílé òkúta gidi alọ́mọ àlè nílé òkúta gidi ọmọ àlè nílé òkúta gidi jẹ̀lílì ògbógun tó dódó ó sì tó ń dunnú ọmọ àlè nílé òkúta gidi ìbínú ọlọ́run ó ti dé bá ọ̀nà ọmọ àlè nílé òkúta gidi alọ́mọ àlè nílé òkúta gidi ọmọ àlè nílé òkúta gidi láwàní orí rẹ̀ kì í ṣe ti bẹ̀rù ọlọ́run ọmọ àlè nílé ogun tagídí láwàní orí rẹ̀ kò mọ nítumọ̀ ọmọ àlè nílé ogun tagídí irùngbọ̀n rẹ̀ àṣẹ kì í ṣe ti bẹ̀rù ọlọ́run ọmọ àlè nílé ogun tagídí jẹ̀lílì ọmọ àlè nílé òkúta gidi ọmọ àlè nílé òkúta gidi.